Audio Jungle. ẹ ká sàn án àsìkò ewu oṣù tuntun bẹ́ẹ̀ àsìkò ọlá jímọ̀ ní èmi wá ṣọ̀pọ̀ ẹ̀ láyà àti láàyè rere ìròyìn àpapọ̀ ńlẹ̀ wa òun ló ń dé sétí ìgbọ̀nyìn láti kànnì BGI TV olúṣọlá oyèlẹ́kàn ló ní ìròyìn yín ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa fún oríṣiríṣi àwọn ìròyìn eléyìí tó ń lọ ní yàjóyàjó lórílẹ̀‐èdè wa nàìjíríà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ òun nìkan ní Facebook wa níkànnì YouTube bàbá gbàgede ìmọ̀ TV níkànnì YouTube wa níkànnì Instagram gbàgede ìmọ̀ underscore twenty two olúṣọlá oyènẹkàn lóníròyìn lẹ́ẹ̀kan sí ṣáájú ẹgbọ́ àwọn kókó inú ìròyìn náà ààrẹ ilẹ̀ orílẹ̀-èdè nàìjíríà wà yìí ààrẹ bọ́lá ahmed tinubu ti pàṣẹ kí wọ́n lọ tún àwọn ẹlẹ́wọ̀n eléyìí tí wọ́n sá kúrò ní ọgbà ẹ̀wọ̀n kí wọ́n lọ tún wọn mú ìdùnnú ṣubú layọ̀ ní àgbègbè kan ní ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí wọ́n kúrò nínú òkùnkùn lẹ́yìn bíi ọdún méjìlá tí wọ́n ti rí iná ẹ̀lẹ́tíríkì tìjọba gbẹ̀yìn akọ̀ròyìn kan ní ìpínlẹ̀ Imo ló ti ń jà fún ìdájọ́ òdodo lórí ikú tó ṣe nǹkan tó ṣe kó pa màmá rẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n tún ti dá àwọn tí wọ́n tó mẹ́rìndínlọ́gbọ̀n míì dúró látàrí ṣíṣekúṣẹyẹ nínú àwọn ẹgbẹ́ òṣèlú káàkiri ní ìpínlẹ̀ náà àwọn àjọ arẹwà kan ni wọ́n ti fi gbóṣùbà kárí fún gómìnà ìpínlẹ̀ Kánò bí ìjọba ìpínlẹ̀ Kánò bó ṣe yọ ìdá àádọ́ta kúrò nínú àwọn owó ilé tó jẹ́ kí wọ́n san ní ilé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ náà wàyí o ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà aláṣẹ bọ́lá ahmed tinubu ló ti pàṣẹ kí wọ́n lọ tún gbogbo àwọn ẹlẹ́wọ̀n eléyìí tí wọ́n sá kúrò ní ọgbà ẹ̀wọ̀n káàkiri lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí láàrin ọdún 2021 sí ọdún 2022 ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn ọ̀gbẹ́ni bùnmi túnjí òjò òun ló ṣiṣọ lójú eléyìí ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ yìí nílùú Àbújá ibi tó ti ń sọ wípé ààrẹ ti pàṣẹ ìpè ní kíákíá kí wọ́n lọ tún àwọn ẹlẹ́wọ̀n eléyìí tí wọ́n sá kúrò ní àwọn ọgbà ẹ̀wọ̀n káàkiri lórílẹ̀‐èdè wa Nàìjíríà láàrin ọdún 2021 sí ọdún 2022 tá ò bá gbàgbé àwọn ọgbà ẹ̀wọ̀n eléyìí tó tó méje òun ni àwọn èèyàn ṣe ìkọlù sí láàrin ọdún yìí lórílẹ̀‐èdè wa nàìjíríà eléyìí tó ti mú ó kéré níye àwọn ẹgbẹ̀rún mẹ́rin àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n sì sá kúrò ní àwọn ọgbà ẹ̀wọ̀n náà lára àwọn ẹgbà ẹ̀wọ̀n náà ni ọgbà ẹ̀wọ̀n kùjé ọgbà ẹ̀wọ̀n kogi ọgbà ẹ̀wọ̀n jos abologo ọgbà ẹ̀wọ̀n tó wà ní òwèrè ọgbà ẹ̀wọ̀n tó wà ní òkìtìpupa àti ọgbà ẹ̀wọ̀n tó wà ní òkò ní ìgbà tí alákòóso yìí tó ń ṣiṣọ́ lójú eléyìí òun ló sọ fún àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ṣàmójútó ètò àwọn ẹlẹ́wọ̀n lórílẹ̀‐èdè wa nàìjíríà àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ètí ń ṣàmójútó ìṣílọsíbọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà láti tètè gbárùkù ti àṣẹ eléyìí ti ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà tó pa kí nǹkan báyìí kó bá máa ṣàkóbá fún orílẹ̀‐èdè wa nàìjíríà túnjí òjò eléyìí tó sọ wípé ààrẹ bọ́lá ahmed tinubu ní kété tó ti pàṣẹ yìí òun náà ló ti sọ fún gbogbo àwọn ẹ̀ka ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà láti gbé ìgbésẹ̀ eléyìí tó yẹ gẹ́gẹ́ bí àdéhùn àti ìlérí àti ṣiṣẹ́ dójú àmì eléyìí tí ṣe nígbà tí wọ́n yàn wọ́n sípò agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn eléyìí tí pe orúkọ rẹ̀ ní ẹ̀gbẹ́dá ní agbègbè kọ́bapẹ́ ní ìjọba ìbílẹ̀ ọbáfẹ́mi owódé ni wọ́n ti ń fò fáyọ̀ báyìí ní ìpínlẹ̀ ògùn lẹ́yìn ìgbà tí wọ́n yọ kúrò nínú òkùnkùn birimubirimu ọlọ́jọ́ pípẹ́ níbi ọdún méjìlá sẹ́yìn lẹ́yìn tí iléeṣẹ́ aládàáni kan tó fún wọn ní ẹ̀rọ amúnáwá transformer tí wọ́n gbé fún àdúgbò náà nígbà tí wọ́n ń ṣèpèsè rẹ̀ fún wọn Eh, iléeṣẹ́ náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Graceland Properties Nigeria Limited tí wọ́n sì ṣe pèsè sílẹ̀ fún àwọn olùgbé agbègbè náà ẹni tó jẹ́ baálẹ̀ abúlé náà baálẹ̀ abúlé Ẹgbẹ́dá nígbà tó fi ìdùnnú rẹ̀ hàn olóyè Sunday Fáṣẹ̀sán Ṣùlọ́lá eléyìí tó fi ìdùnnú rẹ̀ hàn lásìkò tí wọ́n ń gbé ẹ̀rọ àmúnáwá náà ò ní eléyìí ni yóò jẹ́ ìbẹ̀rẹ̀ àti ìdùnnú ìbẹ̀rẹ̀ ìdùnnú fún agbègbè náà nígbàtí gbogbo wọn tí wọ́n ń fò fáyọ̀ fún ìgbésẹ̀ eléyìí ti iléeṣẹ́ aládàáni náà tí ó gbé fún abúlé náà látàrí bí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe kọ etí ikún sí wọn láti ọjọ́ yìí wá lára àwọn tí wọ́n wà níbẹ̀ pẹ̀lú ńbálẹ̀ náà nígbàtí wọ́n ń fò fáyọ̀ àti àwọn tí wọn yóò jàǹfààní nínú ẹ̀rọ amúnáwá náà ní balẹ̀ abúlé sókẹ́nù ìyún olóyè jẹ̀lérè ṣùgbàmú àti pẹ̀lú olóyè ẹgbẹ́ rẹ̀ fáṣẹ̀sùn ibẹ̀ náà ni wọ́n ti sọ wípé abúlé àwọn ti wà nínú òkùnkùn fún bíi ọdún méjìlá sẹ́yìn tí àwọn sì ti ń gbé ìgbésẹ̀ àti jẹ́ kí iná mọ̀nàmọ́ná kó dé àdúgbò wọn ẹni tó jẹ́ alága ìjọ alága agbègbè náà ni olóyè ṣódìmú lùkùmọ́ọ̀nù òun ló sọ wípé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí òun náà ni ó dára nìyí arákùnrin kan tó jẹ́ akọ̀ròyìn ní ìpínlẹ̀ Imo tí orúkọ rẹ̀ ń jẹ́ Chidi Ebube Okeoma òun ló ti ké gbàǹjarè látàrí pípa ìyá rẹ̀ eléyìí tí wọ́n pa tí orúkọ ìyá rẹ̀ ń jẹ́ Patrician Okeoma ẹni tí eh, arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Amos Ike tó ṣekú pa tó ti ń béèrè fún ìwádìí eléyìí tí ó péye níbi tó ti ń bẹnu àtẹ́lu eh, tó ti ń pe kọmíṣánná fún ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo tó sì ń bẹnu àtẹ́lu àwọn ọlọ́pàá tí wọ́n wà ní Òkìgbì wípé wọn ò kójú òṣùwọ̀n ibẹ̀ náà ló ti ń béèrè wípé òun fẹ́ kí wọ́n gbé ẹjọ́ òun lọ sí ilé lọ sí ẹ̀ka ibi tí wọ́n ti ń ṣe àmójútó ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Imo náà nínú àtẹ̀jáde eléyìí tí agbẹjọ́rò rẹ̀ tó bọ́wọ́ lù ìyẹn Uche Nwauma ibẹ̀ ni wọ́n ti ń sọ wípé wọ́n rí wípé Amos Ikeyi ẹni tí ó ṣekú pa arábìnrin ọ̀hún ní ọjọ́ kẹrìnlélógún oṣù kẹjọ ọdún 2023 lélẹ̀ tá a lò yìí ní òpópónà Okigwe níbi tí ó ti fi ọkọ̀ gbá màmá náà màmá Patricia Okinma tó fi ọkọ̀ gbá màmá náà pẹ̀lú ọkọ̀ rẹ̀ Lexus rẹ̀ tí màmá náà sì jẹ́ ọlọ́run nípè lásìkò tó ń ti gbo ibi ìṣe òkú kan tó ń ti tó ti bọ̀ ibẹ̀ náà ni arákùnrin ti ń pè fún ìdájọ́ eléyìí tó yẹ èyí tó fi mú àwọn ọlọ́pàá tí wọn ò fi ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́bọ̀ Thursday àná ni wọ́n tún kéde wípé àwọn tún ti dá àwọn tuntun mẹ́rìndínlọ́gbọ̀n ẹ̀mí ìdúró nínú ọmọ ẹgbẹ́ wọn eléyìí tí wọ́n sọ pé wọ́n ṣe ṣekúṣẹyẹ nínú àwọn ẹgbẹ́ òṣèlú kàkàkiri ní ìpínlẹ̀ náà tá ò bá gbàgbé lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ yìí náà ni wọ́n dá àwọn tó tó mẹ́rìnlélọ́gọ́rin àwọn ọmọ ẹgbẹ́ wọn ni wọ́n dá wọn dúró látàrí ìwà tó jẹ mọ́ nǹkan náà bákan náà ẹni tó jẹ alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyàn ọ̀gbẹ́ni Soko Lawan òun ló ṣíṣọ lójú èyí lásìkò tó ń fi àìdùnnú rẹ̀ wọ̀n sí àwọn kan látàrí gbogbo ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé láti máa ṣe ṣekúṣeyẹ nínú ẹgbẹ́ òṣèlú náà nígbà tí àwọn ìgbìmọ̀ tí wọ́n jẹ́ ìgbìmọ̀ àjọ tí wọ́n jẹ́ ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú APC yìí tí wọ́n ń lé dídá dúró tí wọ́n dá àwọn wọ̀nyí dúró ni wọ́n sọ wípé bó tilẹ̀ wù ú kí ó rí ní ìpínlẹ̀ náà ni wọ́n tún wá ń rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC wípé kí wọ́n rí wípé wọ́n dúró lórí ẹsẹ̀ wọn tí wọn ò bá fẹ́ kí wọ́n dá wọn dúró lára àwọn tí wọ́n dá dúró wípé kí wọ́n kù nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun lára wọn náà ni Alhaji Moshood Adeoti àti Najim Salami bákan náà aṣòfin àgbà sẹ́nitọ́ Mudasiru Hussein Adelowo Adebiyi àti ọ̀gbẹ́ni Adé Adelani Baderin eh, Sikiru Ayédùn Kazeem Salami alhaji adesiji azeem gbẹ̀ngà àkànó àti olóyè bíọ́dún agboola gbẹ̀ngà awóṣòde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni wọ́n dá dúró nínú ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ọ̀ṣun àwọn ẹgbẹ́ àrẹ̀wá ti tọ̀dọ́ ní ìpínlẹ̀ kánò ni wọ́n ti gbóṣùbà kárí fún gómìnà ìpínlẹ̀ kánò ìyún abba kabir yusuf fún ìgbésẹ̀ ilé tí ó gbé láti yọ ìdá àádọ́ta kúrò nínú owó ìforúkọsílẹ̀ nínú fún àwọn akẹ́kọ̀ọ́ nínú àwọn iléèwé gíga ilé tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Kánò náà gómìnà ìpínlẹ̀ Kánò ìyàn Abba Yusuf Abba Kabir Yusuf òun ló pàṣẹ yìí wípé kí gbogbo àwọn tó jẹ́ ọmọ ìlú Kánò yìí kí wọ́n yọ gbogbo ìdá méjì kúrò nínú àwọn èlé tí wọ́n fẹ́ san fún sáà títọ́dún 2023 sí ọdún 2024 ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo nínú ẹgbẹ́ náà ìyún Bello Galachi lọ́jọ́bọ̀ Thursday àti alága àjọ ẹgbẹ́ náà ìyún àjọ arẹwà náà Goni Faruku Umaru ti ìpínlẹ̀ kano, ló ti gbóṣùbà kárí fún ìwà ìṣọmọlúàbí àti olórí rere eléyìí tí gómìnà ìpínlẹ̀ Kánò eléyìí tó gbé ìgbésẹ̀ rẹ̀ yìí pàápàá jùlọ ìgbésẹ̀ àti fún àwọn àwọn ọmọ ìpínlẹ̀ Kánò ní àǹfààní àti ṣe àti ka ìwé ọ̀fẹ́ àwọn ọmọ ìpínlẹ̀ Kánò ilé tí wọ́n tó ẹgbẹ̀rún méje láti ka ìwé ọ̀fẹ́ àwọn ẹgbẹ́ àríwá náà ni wọ́n ti wá gbóṣùbà kárí fún gómìnà náà láti yọ àwọn èèyàn kúrò nínú iṣẹ́ àtúnṣe pàápàá jùlọ mímú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lókùúkúdùn fún àwọn ọmọ ìgbé Kánò ìròyìn àpapọ̀ lẹwa kò ní ju báyìí lọ fún tọ̀sán òní kí a tún máa lọ ẹja gbọ́ àwọn kókó eléyìí tó ṣuyọ nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ wípé kí wọ́n lọ tún àwọn tí wọ́n àwọn ẹlẹ́wọ̀n eléyìí tí wọ́n sá kúrò ní ọgbà ẹ̀wọ̀n kí wọ́n lọ tún wọn mú. ìdùnnú ti ṣubú layọ̀ ní agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lo iná ẹ̀lẹ́tíríkì lẹ́yìn ọdún méjìlá tí agbègbè náà ti wà nínú òkùnkùn. akọ̀ròyìn kan ní ìpínlẹ̀ Imo ló ti ń jà fún ẹ̀tọ́ tó ti ń jà fún ẹ̀tọ́ àti ìdájọ́ eléyìí tó péye fún ikú màmá rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú apc ni wọ́n tún ti pàṣẹ ìdádúró àwọn ọmọ ẹgbẹ́ eléyìí tó tó mẹ́rìndínlọ́gbọ̀n míì kúrò nínú ẹgbẹ́ náà látàrí ìwà ìṣekúṣeyẹ nínú àwọn ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ kánò àwọn ẹgbẹ́ ọ̀dọ́ ti Arewa ìpínlẹ̀ Kánò ti gbóṣùbà kárí fún gómìnà ìpínlẹ̀ náà látàrí yíyọ ìdá àádọ́ta kúrò nínú àwọn owó ìforúkọsílẹ̀ ní àwọn ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gíga tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Kánò anírìnjù bá lọ fún tọ̀sán ni ẹ má gbàgbé fún àwọn ìròyìn síwájú sí ẹ máa kàn sí wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa ní ìkànnì Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ ní ìkànnì youtube wa bàbá gbàgede ìmọ̀ tv níkànnì instagram gbàgede ìmọ̀ underscore twenty two yóò ṣe ṣe o àkọọ́lá jimoh ní olúṣọlá oyènẹ́kan lóníròyìn yín ẹ̀ máa yẹ́ṣẹ́ o. Audio Jungle. Audio Jungle.